الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنتكسر الله وبعلا لا نجلو أنت رأيكات جفوا الفاوة با أولو فاوى أولو شفاوى أسواجوا النبي ومحمد صلى الله عليه وسلم السلام على نبينا توارى لتواصل آباره ìjọlọ́wọ́ bá kú sánú àwọn náà tọ́lọ́run òbí wa tí wọ́n fà wá àwọn ọ̀gá wa àti gbogbo àwọn àjọmọ́ ọlọ́kùnrin wa lóbìnrin tó máa dá sí lágbà alọ́mọdá sánú wa láti ọ̀kẹ́ àlọ́ kíra tá a fi ti alẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ ni oníṣẹ́ olùkọ́sá ilẹ̀ jàìlẹ́yà kíra fáwa sheikh islam jabir muhammad bin kíra fáwa sọ́ọ́lẹ̀ fòdán bin abdullahi fòdán ìṣẹ́rù òrẹ̀ مسألة الثانية وعشرون لذلك الأروي نمبر 22 اتخاذ أم دين لهوا ولعبا موسني أوداتيري موسني أوداتيري ní ìyọ̀pọ̀ ìgbàlú púpọ̀ púpọ̀ àwọn amúẹ̀sì láwádà àti eré gbogbo nǹkan ẹ̀sìn ọmọ ilé ìpàṣẹ àwàdà bí àṣìṣe الثانية المسألة الثانية عشرة وعشرون مسألة يكون ما تجتو إنهم تخذوا بينهم لهوا ولعبا ومواسي ونياودا أتيري اللهو كل أن تلاودا وكل الضغط يلعى عن الحق فهو بيرو gbogbo àlàyé àti ìfìsí gbẹ́gbẹ́ ìmọ̀ ẹ̀tì ìdánù tó kù ìdílé mọ̀ òótọ́ láti gbẹ̀ gbójú òótọ́ tí ó kù bí láti mọ̀ òótọ́ wọ́n láì ìtànkù láì bó ń tẹ̀ wọ́n fọ́ tó tó ju kí ẹ mọ́kà kankan jíde ní kí ẹ mú nǹkan gidi kí ẹ mú péré ṣeré àwọn ṣeré mà ní gbogbo ọ̀la mà ní bọ́ máa ra fa ìdàfẹ́ ṣẹ́gun gbogbo ọjọ́ ló sáǹfà níbẹ̀ له ولائبا دينا فاتخاذ الله ولائب دينا يتشرف بها إلى الله عز وجل هو من دين الجاهلية يعني في اتخاذ الله والله إمو اتخاذ الله إمو أودا أتيريني يسي ثم بكاو فيش مولوبا اتخاذ الجاهلية تتكمتو دي تتكلماتي وهذا موجود عند الصوفية إيه يقول لهم الصوفي ديسي هم الصوفي قوار لهم ديسي فيتخذون ضرب الدفوف wọ́n mú pé gbàndúrí dáwọn lù yẹn gbànd dáwọn lù yẹn ìtàkìrúnà àgáàni ìtàdàtún lèláyà azọ̀wọ̀jẹ́lù wọ́n mú àwọn orin kíkọ ní ìgbáàdà kí àwọn fífẹ́ fọ́lọ́wọ́ báyìí يتقربون به إلى الله بالأذان كنا تسمى لهم فقلوا أموري يتقربون إلى الله بالصوف هما سبحانه تسمى لهم فقلوا إلو بنباء إلو بنجيري والأذان وعالاتها لهو لهو ولاهب بأني أونيكي كو أتيب بواني شوي أوني سنوز وي musical instrument أوداني أتيري هي محرم في حد ذاتها fún ara ìgan haramu ni tí ẹ máa sí ọkùnmá ìlú music haramu ni nígbà ìlà tẹ́kọ̀ọ́sọ́tì ìdára tó ti kọ́sọ̀wọ̀ dára bí o ní ṣọ́wájọ́ pé àwọn mú ní kó ní ṣọ́wájọ́ dájọ́ rẹ̀ bá mú ní gbẹ̀sùkọ́ náà wà láì pé gbogbo instrument musical instrument fún ara music gan haramu ni kí ẹ̀ tó wá mú ní ìbádà haramu lórí haramu ni تشبيههم الآن الذين يتخذون أناشد يسمون الإسلامية ويبقى جوانيسي نعم لو أموهوري قل يا أولي إسلامني أولي إسلامني قل يا أولي إسلامني قل يا واتخذون ويتخذون من وسائل الدعوة إلى الله قل يا إسلام عن ذلك àwọn ti dára ní burú já ń bí ọ̀rọ̀ ẹni ìsinmi pé ìjọ àwọn náà kọ́ ọmọbìnrin ìjọba àwọn barista gangan mọ́ tí wọ́n kọ́ òbí lọ táwọn ọmọ adó tó máa ń bíra nílá ìwọ ilẹ̀ ilẹ̀ ìrajú mo rántí vividly ní ọ̀ka sí alájà bẹ̀rẹ̀ ní sáàdì jọ́s tí wọ́n á ṣe wá àdìpọ̀ lórúkọ ilẹ̀ fún àwọn ọmọ ilé kéré àwọn ọmọkùnrin lọ́sẹ̀ welcome song wọ́n á bẹ́ fún ìyàgò fún adó wọ́n kọrin wọ́n kọrin nígbà tí alájàgbà yìí gbà sí ìṣẹ̀lẹ̀ ní píṣọ̀ báyìí ni á lọ́kọ̀ọ́rù tó fi fún ìjọ wa o ìjókòó wa yìí jíjí àwọn ìfìrí john ṣe bá rí nù nígbà àwọn àbú sofiya nígbà wọn wà láyé kìfìrí àwọn àbú dáàl wọ́n wà lóde àwọn gbogbo kíkèké ni wọ́n wà déwájú wọn wọ́n mọ̀ déwájú wọn ní kí ni ẹ̀sọ́ wọn pẹ̀lú ìjókòó ìjókòó ìgbàtàkà fún ìlú ọlọ́ọ̀bà aláàdúkọ̀ ẹ̀sìn àbá ìjókòó ìjókòó àwọn kẹfẹ́rí yìí ẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ tí wọ́n kọrin yìí gbogbo ọmọ ìjọba tó tà fi ẹ̀jẹ̀ wọn tọ́jú àwọn tí wọ́n tí wọ́n ti wáyé ẹ̀rọ ní àwọn ọ̀rọ̀sọ́ ìṣòro ọ̀rọ̀sọ́ ìgbà ká ìlú ni àmọ́ ìdòwò ẹ̀mí kọ́ àti ẹni mìíràn wájú wa kọ níbi àwọn ọmọbìnrin ó ní kó máa kọ́ kó máa dúró bẹ́ẹ̀ lazalik ìjọba ọmọ yorùbá náà yorùbá náà lábẹ́ ẹ̀jẹ̀ tàbí ibi ìyàwó láti jẹta bákan wá accuse me socially ní ìta ṣe ó sọ lọ́rùn ó ní àwọn ọmọ ogun dára bí títù nígbà náà ó ní àwọn sọ́kìlá ọkọ̀ ìyàwó kó dó àwọn ọmọ ní orí ìgbẹ́ ìlẹ́kùn kó rẹ̀ lẹ̀ ẹ́ ẹ̀rájú pọ̀ káyàwó dó onímọ̀bìnrin ẹ̀ máa ti gbà mí wákàtí ní lọ́pọ̀ wa a lè kìí jó ó ti mọ́ wà náà ó bí àbá ti ṣe gan-an nẹ́kùsù la máa pè pé ìdáyọ̀ òkútó ìgbéyàwó ọmọ adúwájú wa bẹ́ẹ̀ rà rẹ̀ ọmọ ní ìfọ̀ yìí wa wọ́n ni wọ́n ni ẹ̀ta alóra mi wọ̀ sáyẹ̀ dáwà ìrọ̀lá wọ́n ni ọ̀nà ọ̀nà àti dáwà sí ọlọ́ọ̀bà يدخل فيها شيء من أغاني تلاقي عن قومين به من الأقنام عن قام عن تعلم التجمات التي ترها النفوس أمين سعوان كما في المرأة في المرأة تدل الناس عن ذكر الله وعن قراءة القرآن توقع الربوية التي نسلوها بما في تلاوة القرآن هي من الشعار المناهج الحزبية اللي هو أنواع وإتو يقول بالقلنجو وإجاء التوتو ورغد من وسائل الدعوة كسرنا وسائل الدعوة كسرنا وإتدعوة كسرنا دعوة لأن مناهج الدعوة توفيقية توفيقية في الدعوة أنه يعمل يعني الدعوة والنبي صلى الله عليه وسلم كان مثلهم الناس بالكتاب والسنة والوعد والإرشاد والمدرب الذي هي آسد جاي صلى الله عليه وسلم كما كلامية كما دلوه بعد الكتاب بالقرآن والسنة في السنة والوعد والوعد والإرشاد في المجادلة التي هي أهسن التي سنفع ترويرو تتجعبه ويتخذ عناشد جماعية وسائل الدعوة وما هو يدعم قبل الجماعة يونا الدعوة ولإنشاء الشير الجيد بيه يبقى دواكا جيد جدا ó sì máa ìrọ́jì alẹ́ mùsùlùmí nípa abẹ́ fáwọn ọ̀sẹ̀ pọ́lísì ó sọ̀rọ̀ kan àwọn abẹ́ fún pọ́lísì pẹ̀lú orí ìgbésẹ̀ àmì islam afẹ́ gbígba islam àṣírí asan radiyallahu anhu gọ́bí asan misabit na dáwàkà na sashir táwọn kìí bá sọ sọ́rọ̀ sọ́rọ̀ pẹ̀lú orí ìgbàkọ̀lá fún wọn رمايا النشت خديوة مصير في سفر أمين يازو أمين يازو kudi ẹ̀rọ tó gé kí ẹgbẹ́ bá mọ́mà bọ́ọ̀lù yìí kan dọ́wọ́ka nǹkan ọ̀rùn mẹ́rẹ̀ gúlù jẹ́lẹ̀ sírí àtàràmà lọ́sí kìláàlìkà sí gbé alì anáyàṣí ìjẹ̀mẹ̀ ìyẹ tí mùsùlùmọ̀lá àlàáàn ní sílé ìlú yá fi wí àwọn orin táwọn yẹn kan jẹ máa kò sí wáyìí ولا تقاس على ألف جورا وألف جورا بما بينهما من فارق واضح تريدوا على رواية قد بها والله تعالى عالم إليه قريباب به أسأل تشو هذا سيما تشغل في الكلام إن شاء الله nínú àwọn ọlọ́gbìn kan gọ́ni tí wọ́n gbà wà fáwọn àtẹ̀ṣẹ́wáyìí so the next program sábà gbé sí wáyé ló jẹ́ ti orin tí wọ́n kọ ní tó sì wọ́n lù bí wàá sì fẹ́ pé àwọn ẹ̀. olùdámọ̀ orin yẹn àti ìfẹ́rù yẹn wọ́n fi wáìpù gbogbo ọ̀yẹ́ ẹni sin tọ́jọ̀ gbígbẹ́ pé lọ́mú àmú sí bàbá ẹ̀ ní bá lọ́dọ̀wọ́dọ̀ adékọ̀jù rọ́gùn wa tẹ̀lé kọ́ra fẹ́ fún báyìí lórí kíkọ́ra ẹ̀ ní ẹ̀ tíyẹ̀ tẹ́lẹ̀ ewu rẹ̀ àtàkìrì ó máa ń fò tẹ̀lé sí lọ́dọ̀ báyìí ní àmú gbogbo lọ́dọ̀ kú jẹ kí n kí n pa ṣé rẹ̀ ìtàn ṣe ewu rẹ̀ ó rẹ̀ ń pẹ̀ lọ ń fò ó di é aláwọ̀ ẹ̀ sì ti musical instrument ọ̀lẹ́ àbúrúgbà rẹ̀ ó wá sí láàbùbà mo rántí ìgbà kan bẹ́ẹ̀ pé nínú àwọn àròdè àwọn ọ̀dọ̀ ọ̀bẹ àbòrẹ́rì tí ìmẹ́mù gorí ìmẹ́mù àwọn àròdè ìpínlẹ̀ yorùbá lọ́dọ́pọ̀ alùkùnrin ní ìjọba ti kọ́ alhamdulillah alhamdulillah alhamdulillah ọba abiladi alhamdulillah rabbil alamin nígbà kan ọmọ rẹ̀ yá ìsúkúta bẹ́ẹ̀ ti bòlúmọ̀ ni bẹ́ẹ̀ ti bòlídìí àwọn lè yá ìsúkúta àwọn ọlọ́lọ́mí ni في في في سيولوس هاتيكي سورة جنبار الدين هاتي أتعوانيس جيسا عبد الله سيولوس سيامي سيا شيطان نيواندو جيسا شيطان النبي صلى الله عليه وسلم الكلام ونيتو أفكرون ينسوا يقول لهم سني حرام كوسك دي حلال إني نمنا أمي نمنا نمنا نمنا يعني معازف عاد مثلا علافي ميوزك أغاني أولي أولي ميراني بكلا instrument èrè jìtá ìlú ọmọ ìlà dalek lọ́wọ́ àrà máa kíláàsì ìjọba alhamdulilayi tí wàá di lẹ́wàdì tó di ìwà ọlọ́mọ sọ̀wọ́ ní ọlọ́ba aburú gbà ní. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.